ẹ kú ojúmọ́ o ẹ̀yin ọmọ. ẹ káàárọ̀ wá. ẹ káre àjíbí. àdúpẹ́. ẹ ṣeun ẹ láì fàsìkò yín ṣòfò lóòrọ̀ yìí àlọ́ mo fẹ́ pa fún yín àlọ́ àpagbè ṣé ẹ ti ṣe tán. a ti ṣe. ẹ ṣeun àlọ́ mi òwúrọ̀ yìí ó dá lórí bí imú ìjàpá ṣe kù kan ń bó àlọ́ yìí sì dá lórí ìjà tó ṣẹlẹ̀ láàrin asínrín òun ọ̀kẹ́rẹ́ tí ìjàpá lọ là ṣe é ṣe tán kí n bẹ̀rẹ̀ sí ní pàlọ́ náà. Hmm. a ti ṣe ẹ̀rẹ̀ olùkọ́. àlọ́ o. àlọ́. ní ọjọ́ kan. kí ìjọba yẹ. ní ìgbà kan. àbẹ́ ó ṣẹlẹ̀ wípé ìjàpá òun ọ̀kan. Àkẹ́rẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n o ọ̀rẹ́ wọléwọ̀de gbáà ni wọ́n wọ́n á jọ mọ́ ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan papọ̀ wọ́n á mọ́ lọ lé ara wọn kódà lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á mọ́ dòwò pọ̀. ló bá dọjọ́ kan ìjàpá ṣetán tí ń rọjà ó kó àwo àti amọ̀ rẹ̀ tí mọ́ tà lọ́jà ló bá mórí lọ́nà ọjà yìí ń lọ kùrù kẹrẹ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjàpá mọ̀ padà dọjà o ìgbà tó dọjà ńkọ́ ó tó gbá rẹ̀ rẹ̀ lẹ̀ ó fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ajé kété ló gbàriwo lódì kejì ọjà ló bá tajú kan pé èmi alóde ìjàpá bá súré tètè ó lọ síbẹ̀ ó lọ wo ohun tí ń ṣẹlẹ̀ nígbà tí ìjàpá ò débẹ̀ sí ìyàlẹ́nu rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀kẹ́rẹ́ ní bá asínrínwọ̀yá àjà lọ́wọ́ wọ́n mọ̀ ń kóbóǹbó tira wọn gidi mọ̀ ní o ṣùgbọ́n láì béèrè wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ nítorí wípé ọ̀rẹ́ ìjàpá lè yí ọ̀kẹ́rẹ́ níjàpá bá sáré mú kú mọ̀ kan ó bẹ̀rẹ̀ sí ní kóba sínrin pọ́npọ́n tí jàpá wá ń kóbo asínrín kíkankíkan mọ̀ ló bí asínrín nú o ṣùgbọ́n jàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ̀ ńkọ́ tó bá kó mẹ́wàá bu asínrín àkóbí méjì náà bọ̀ rẹ̀ ọ̀kẹ́rẹ́ káwọn tí ń wòran ìjà ó bá lè rò wípé ńlájà ni ṣùgbọ́n púpọ̀ nínú ìyà náà àsínrín ló jẹ́. kíkó tí wàá ń kó pọ́npọ́ yìí bo àsínrín ó ti bí nínú o làsínrín bá fi oníjà rẹ̀ ọ̀kẹ́rẹ́ gangan lẹ̀ ló bá dojú kọ jàpá wíwò tí ó wò jàpá ló dẹyìn mọ́ jàpá nímú ó mà déyín mọ́jàpá ní mú o nìjàpá fi gbé ta yéè imú mi o ẹ gbà mí o ṣùgbọ́n asínrín kò yọ eyín rẹ̀ kúrò lórí imú jàpá gbogbo àwọn èrò tí ń bẹ́ńbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní bí asínrín wípé o wá sì fi múlẹ̀ ṣùgbọ́n sínrin dojúmágbárí ni o kò dẹ́nì kankan lóhùn níṣẹ́ ló fà ké kọ́rí inú ìrora yìí níjàpá figbe ta ló forin bọnu ṣé ẹ ti ṣe tán ẹ̀yin ọmọ bí mo bá ti ń kọrin yìí ẹ mọ̀ sọ wípé jó mi jo ṣé ẹ gbọ́ kí n mo wí. jó mi jó. ẹ kárí láì. ó ti yá àṣírí tòun tọ̀kẹ́rẹ́. jó mi jó. ปัด ké kíkan kíkan nínú ìrora tó fi kọrin síta yìí lérò ọjà púpọ̀ tún gbọ́ tí wọ́n yà wá lọ́pọ̀ yanturu ṣùgbọ́n kàkàkà sírin ó fi nímú sílẹ̀ àsírin mọ̀ déyín mọ̀ náà ni o ó dijú mágbárí ó fà kékọ́rí àfìgbà tí mú jàpá gé tó já mọ́ lẹ́nu kó tó fi sílẹ̀ látọjọ́ náà lọ́nkọ́ ni mú jàpá ti kù kan bò kí wá nìtàn yìí kọ́ wa ìtàn yìí kọ́ wa wípé tá a bá rẹ́ni méjì tí ń jà àgbọ́dọ̀ dálé apá kan ró àgbọ́dọ̀ mú kan lẹ́lù kan ká mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní dá sí i kó mọ̀ bá a di tiwa. ẹ káre láẹ̀yán ọmọ àríjù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí ó tún dàsẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.